Ogun prostate enlargement jẹ́ ká pè ní oògùn ìsétọ̀ àti oògùn diabetics tá a mọ̀ sí ìtọ̀ ṣúgà jẹ́ ká kọ́kọ́ tírìtì ìsétọ̀ bá mi gẹ́ẹ̀tì ewé ẹ̀yìn olùbisowó ṣẹ́tìrì ewé ẹ̀yìn olùbisowó ẹ ṣàn án nù bó ṣe wà yìí ní tútù púpọ̀ ẹ kó sínú pọ́ọ̀tù ẹ mú káfra ẹyọ kan ẹ rọra bó káfra ẹyọ kan ẹ jùlé lórí pẹ̀lú omi ẹ lágbo ẹni tí ìsétọ̀ ń dà láàmú yẹn kó mu kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lọ́rin alẹ́ kódà ó tún lè mu kọ́ọ̀pù kan lọ́sàn-án ìtọ̀ ń ṣe ṣeréṣeré ni eh, ìtọ̀ ó tọ̀ ó dà pé tọ̀ ṣẹ́kù ó rẹ̀jẹ̀ nínú ìtọ̀ gbogbo àwọn symptoms ṣe tọ̀ eh, kò rí tọ̀tọ̀ dáadáa gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá tọ̀ ìsàlẹ̀ inú ń dùn so kó lo oògùn ìṣètọ̀ tó dáa ni then ẹgẹ́ tiẹ̀ ní tútù báyìí ewé ẹ̀yọ́ olùbíṣowó tútù báyìí pẹ̀lú ewé mọ̀ríngà tútù pẹ̀lú abèrè ẹ̀gún ẹ̀gún ẹ̀sà síbòjì tó bá gbẹ níbòjì yẹn ẹ̀sọ́ di powder ṣíbí ìlàjì ṣíbí ìjẹun láàárọ̀ ìlàjì ṣíbí ìjẹun lálẹ́ pẹ̀lú ẹ̀kọ gbígbóná ògì ẹ̀kọ gbígbóná àbí omi tó lọ́wọ́rọ́ ó ń ṣiṣẹ́ fún sugar diabetics ọ̀nà méjèèjì tí à ń gbà lónìí ẹ̀ ọ̀nà tá ń gbà lo ewé ẹ̀yìn olùbísowó yìí ó pọ̀ gan-an màá máa mú wá fún yín díẹ̀ ni mo kàn ní kí n kọ́ yín ní méjì yìí ni farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ dẹ̀ ń síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ yìí tán fi fídíò yìí kọ́kọ́ fi ránṣẹ́ sáwọn èèyàn kan jàǹfààní ẹ̀ ìsétọ̀ kì í ṣe nǹkan tó dáa then diabetes ìtọ̀ ṣúgà kì í ṣe nǹkan tó dáa náà so ó wà effective fún méjèèjì share fáwọn èèyàn síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ yìí tán nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní two zero four four two three seven six eight zero account number fáwọn aláìní two zero four four two three seven six eight zero First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization fún èké nínú ìpèníjà both natural and spiritual problem lórí oríṣiríṣi àìsàn tó bá òkú dojú kẹdá ó lọ́wọ́ ayé nú lẹ́sẹ̀ ayé nú ó ń rí ìjákulẹ̀ ní òun fa kòtòrò àwọn forí pípa látakùn jẹun lójú oorun èyíkéyìí nínú ìpele níjà ẹ contact global dahiratu dhikrlahi islamic Organisation, health and spiritual department under sheikh afagba international limited lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five ẹ whatsapp wa àbí kẹ́kọ̀ọ́ lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five a wà ní ìbẹ̀jùlẹ́kì lagos bẹ́ẹ̀ ni ibẹ̀ la wà àdúrà wa gbà èyíkéyìí nínú ìpele níjà ẹ whatsapp wa ògùn sétọ̀ ni mo kọ yín yẹn àti ògùn diabetics ẹ fi fídíò yìí ránṣẹ́ ewé ẹ̀yìn olùbíṣòwò kò ṣòro mọ̀ òjò tí ń rọ̀ nísìnyí ẹ máa ó wà effective gidi ọ̀nà pọ̀ lóríṣiríṣi tá fi ń lò ó pọ̀ gan both natural and spiritual sickness ló ń ṣiṣẹ́ fún bó ṣe wà yìí ó lágbára púpọ̀ jù ẹ fi fídíò yìí o káwọn èèyàn jàǹfààní ẹ̀ iná lè zátàlílá ìjẹmíà gbogbo agbára ọlọ́run ọba lónìí má sálàmù wáyé lálẹ́ kọ́ yìí